ìfinisè tutù ọ̀la ìgbénipamọ́ béèrè owó hmm. nígbà wọn gọ̀kadà tí ọ̀tẹ́ wọn lọ́rùn wọ́n tún wọ́nà mí tèmi hmm. tí ó jẹ́ pé wọ́n fẹ́ kán mọ́ gbé mi pamọ́ tí mo bá dẹni táyé ń béèrè akọ akọ kí n lọ tọ́ sí mi. Hmm. gbogbo ẹ̀yin tẹ̀sí ẹ̀ lẹ́fẹ́ gba Yorùbá Nation jẹ́ òní tẹ́ ó gèè wọ́n mú aṣíwájú èrò ẹ̀yìn wọ́n fàdí tí ń gbogbo yín wà nbọ lẹ́yìn yòókù wà. ọ̀rọ̀ rẹ o. nbọ akọni. bí ó bá ti sílùú là ń ọjọ́ bí ó bá ti sílẹ̀ là ń ọjà oòdùà làgbà ẹni abálábá ni bàbá. yorùbá broadcasting network fún ìgbédìde àṣà yorùbá. mo ti mọ ọ̀nà iye yìí ná rárá n kò ní padà. Jésù lọ́nà iye náà tó lọ sílé ògo. ẹ̀yin olólùfẹ́ ìkànnì YBN ẹ máa wò pé bóná tún bá yọ lónìí. kò síbi tí ọ̀nà ò gbà wá o orí ètò yín náà ni ọmọlúàbí apá àbí tá a yà sí lónìí apá ẹ̀sìn ni torí nínú ẹ̀sìn ọmọlúàbí pọ̀ ńbẹ̀ nínú iṣẹ́ ọwọ́ ọmọlúàbí pọ̀ ńbẹ̀ nínú eré orí ìtàgé nínú sọ̀rọ̀sọ̀rọ̀ nínú gbogbo ẹ̀ka ẹ̀ka ọmọlúàbí wà ń bẹ̀ ṣùgbọ́n lónìí abala tẹ̀sìn òun la gbá bí n bá wa sọ fún yín pé ìrìn àjò tá a rìn tá a fi débi torí yín ni o torí yín la fi rìnrìn àjò yẹn ẹ mọ̀ níbo ni wọ́n gbà lọ ibi tá a gbà lọ ò ìpínlẹ̀ ọ̀yọ́ la wà ìpínlẹ̀ ọ̀yọ́ la wà a wà ní ọ̀jẹ̀dèjì two mọ́níyà nìbàdàn kí náà lọ ṣe lọ́jẹ̀dẹ́jì kí ni wọ́n wá débẹ̀ kò sí ń tà wá débẹ̀ o torí pé wọ́n lẹ́ni tá a fẹ́ nílé ẹ̀ jìn bàbá wa tá a wá bá ń bí kò tiẹ̀ gbà wá níṣẹ́jú torí pé ibẹ̀ gangan lọkàn wa wà àlejò wa ọmọlúàbí wa tòní lórí ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network ọdún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ olóko ìgbà tí ń bá dárúkọ wọn gbogbo yín náà lè máa ní áà má jẹ́ ń ṣe tí mo fẹ́ ṣe yẹn mọ́ jẹ́ ń jókòó kí n wo ètò yìí torí pé kí ni ọ̀rọ̀ ọ̀bọ̀ ń bí lónìí o òwe ó bọ̀ àṣà ó bọ̀ ẹ mọ̀ ní kí ni gbogbo yẹn wá dénú ebe ẹ lọ́nà ẹ̀sìn lẹ́ ń lọ ẹ̀sìn náà ní gbogbo ẹ torí pé wọ́n fi ẹ̀sìn kọ́ wa wọ́n fi ìwà kọ́ wa wọ́n fi ìwà ọmọlúàbí kọ́ wa lórúkọ ẹ̀yin tí ẹ̀ ń wò wá ń lé mo kí bàbá wa senior prophet dr moses muideen kasali ògo agbọ́jésù one <laughs> ti iléeṣẹ́ ìránṣẹ́ hour of mercy prayer ministry kerubim and seraphim orí òkè aláṣeyọrí tó wà ní ọ̀jẹ̀dèjì two mọ́níyà ìbàdàn àwọn ni ọmọlúàbí wa lónìí lórí ètò èmi ọ̀rẹ́ yín náà ni o yèyélúwà ìbíyẹmí ajadi èmi pẹ̀lú bàbá wa prophet dr muhyiddin kasali láwọn máa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ẹ wá nǹkan fìdílé àbí ká fìdílé nǹkan kájọ gbádùn ètò bàbá wa mo kí yín ẹ kú kalẹ̀. ẹ̀yin ẹ̀yin pìrìsẹ́ńtà ọ̀rọ̀ yín ṣàgbà sùúrù ah, nígbà tẹ ẹ bẹ̀rẹ̀ sí tó gbogbo ìràwọ̀ mọ́ ní léjìká ní ha nǹkan ṣe lọ́sàn-án yìí gbogbo ẹ̀yin ọmọ ìdìdì jákèjádò àgbáláyé ẹ mọ̀ wò náà ni pé ń bo la tún já sí tó ibi gbogbo ló gbalágbára ọ̀lẹ́ nìkan láàyè ọ̀gbà kò síbi tó jìnnà ni tí ọba nílò nǹkan re ẹ kú lé wọ́n gba èmi lálejò èmi ńgbà wọ́n ti kí wa kú léhùn ó yẹ káwa náà ká lè kí wọn pé wọ́n káàbọ̀ nítorí Yorùbá ní ẹ tí o ba ti kí ni kú lé ó pàdánù ẹ káàbọ̀ gbogbo ẹyin tí ẹ wà lórí ìkànnì yìí ẹ kọ́gbọ́n ààbòmí ọgbọn mu léni nǹkan ò ní ṣe wà àní dààmú ẹ má jẹ́ ajá ètò ìgbàlọ́wọ́ atọ́kùn ẹ jẹ́ ń sẹnu déédéé. <laughs> ẹ ṣeun bàbá wa orúkọ yín bí òrùn ni ó tàn kálé ó tàn kákó a mú lórí òkè Kàsálí mú lórí òkè Muyideen Kàsálí bá a ṣe ń bọ̀ lọ́nà tá a bá ti dúró pé ká béèrè o ká mọ́ torí ò béèrè kì í ṣìnà wá ní mo mọ̀ bẹ̀ mo mọ̀ bẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ wà bí bàbá wa. lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kàn. lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kàn. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gẹ́gẹ́ bí orúkọ ètò wa ọmọlúàbí hmm. ọmọlúàbí ẹni tọ́lọ́run ṣàlẹ́ṣà tó ṣàyàn òun là ń pè ní ọmọlúàbí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn wa mọ̀ ibi àbíyín ìwé tẹ́ ẹ kà kó tó wá di pé ẹ gbé iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ wá gbé e lárugẹ débi tẹ́ fi di ìlú mọ̀ọ́ká. Ah, ọ̀rọ̀ táyé bá fẹ́ gbọ́ bá ń sọ ní gbàgbà ó tó bẹ́ẹ̀ ó tó jù. mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tí ẹ ti mọ ìtàn yìí àtẹ̀yin tẹ́ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ eh, àjòjì edédé mọ sàárè afọ́jú bí ó bá lọ́wọ́ onílé inú. ẹ yóò ṣòro díẹ̀ kálejò ọ tó mọ ẹ ẹran nínú àwo tangaran hmm. mm, orúkọ mi ni Moses Muideen Kasali Muideen ní ibẹ̀ yẹn a ti mọ̀ pé ìdílé mùsùlùmí ni wọ́n ti bí mi yẹn ìyá mi Rísíkátù Àpèkẹ́ ló ń jẹ́ hmm. Àpèkẹ́ nìyá mi jẹ́ ta ní òbí ọmọ rẹ̀ kọ́mọkẹ́ bá mi òní jẹ́ Kasaliu Àjàmú Búsàárì Adékúnlé Adékúnlé ni bá mi jẹ́ ta ni ó bí ọmọ rẹ̀ tí ọmọ túlé kí so eh, <laughs> wọ́n bí mi ní Ìbàdàn tí Solúfú eh, ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n náà wá ti gbé bẹ́ẹ̀ mu ọ̀dà kò burú àní fọ̀rọ̀ ta fa ọ̀rọ̀ gbogbo nǹkan asọ̀rọ̀mọ́ gbèsè ń jọ ní ní ìsìn gbogbo tí kálukú bá sọ yóò dúró gbèsè ni ní Akínyẹlé local government ṣàánú nílùú Ìjàì hmm. ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn èmi nìkan ni mo jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ tí Ọlọ́run jogún fún ìyá mi ṣùgbọ́n nígbà tí mo pé ọmọ ọdún mẹ́ta àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ làlúrí ìgbóná wọlé òun ló sọ mí di ẹni tí kò láǹfààní láti fi ojú méjèèjì rí nǹkan bí ẹ̀yin ṣe lóore ọ̀fẹ́ yèyé lú àtẹ́lẹ̀ rí tẹ́lẹ̀ mọ́kọ́lọ̀ tẹ́lẹ̀ ṣe gbogbo nǹkan tó wù yín fúnra yín àwa ò ní irú oore ọ̀fẹ́ yẹn oore ọ̀fẹ́ ìwé náà ò yọ nítorí hmm, ọ̀ràn òbójúgun ọlọ́run ò lẹ́ran hmm. ẹni tí ń pè ọ́ ò tí ì dákẹ́ ọlọ́run gbàgbọ́ ya àwọn nǹkan tí Yorùbá ní ká tó tàgbínragùtàn ká tó fáwọ̀ fẹ́yàwó ká tó bímọ ká tó sọ ọmọ ní ọwọ́ lẹ́yẹ ìka àfáwọ̀ ó kù tọ́ ọ sín ẹ jẹ́ ń fi yún un lẹ̀ bí wọ́n ṣe bí mi nù hmm. iṣẹ́ olúwa ẹ̀ẹ́ májẹ̀mú ni ohun tí ọlọ́run bá fi rán ni kò ṣeé ṣàwòṣe ìṣòro tó bá lé afọ́jú lo kogi tó bá ṣàfọ́jú daṣẹ́ gita ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àìrí kan lẹ̀bọ́ kan ẹ̀wù òsì tó gba grade one nù ẹ má yẹ kí n tàn yín jẹ ṣe rí ìyàtọ̀ ń bẹ láàrin atàpátá dìde ìrìn àjò wọn a tún mọ̀ yá ju atẹ̀rọ̀fọ̀ dìde lọ hmm. ṣùgbọ́n to God be the glory ọlọ́run tí máa ń ṣe nǹkan kìkì ń wo background kò ń ṣe bí tom ti bí ẹ kò ní í béèrè distinction kan lónìí kò kò ní í gba kàtẹ́ríà kankan lọ́wọ́ ẹni tó bá fẹ́ ṣe lóore. oore tí ò ní gbìmọ̀. oore tí ò ní gbìmọ̀ ni àánú ni mo rí gbà akéwì ni mo kọ́kọ́ ń ṣe. akéwì. akéwì. níbi òde àríyá. ẹbí òde àríyá. Mm táàmù ọlọ́rẹ̀ ibo ló kù pé ẹ dákun jò lẹ́sòkú ìyá àgbà ẹ jẹ́ ń wá kéwì ewì wá eh, eh, ìkòyí ni wọ́n ní àbí ẹ̀sọ́ àbí hmm. ọmọ ọlọ́fà mọ́jọ hmm. lálọ́mí ọmọ abísújókọ hmm. ìjàkadì kátàkìtì lóru ó tàwọn tọ̀fà àbí tápàlé ń pe lálé lú ọya òtútù òwúdọ̀pọ̀ aláfárá oyin dọ̀ wọ́n gógó. ìjọ tápàlé tápàlá kú ó ní so. tábàtì mhm. ẹ̀dí àfilẹ̀ lápá bẹ̀rù tá a bá jọ karabọ̀ kà <laughs> á yà síbò mí o. ó yọ dàbí nǹkan o. Ah, ẹ̀yin èèyàn wá lé mo sọ fún yín mo ní ìrìn tá a rìn débí ọlọ́run gbé wa lẹ́sẹ̀ ni bàbá wa ti ṣàlàyé bí ìrìn àjò wọn ṣe jẹ́ yorùbá sì máa ń sọ wípé bọ́mọ kan bá ń hùwà tí ò da wá ní áá ọlọ́run ò ní fọ́ ọ lójú inú hmm. ojú inú yẹn ṣe pàtàkì bàbá wa pàápàá nínú iṣẹ́ ìrìn ìgbàgbọ́ tẹ́ gbé dání. ojú inú ẹni tí ò bá ní ọ̀rá yé wá hmm. tójú inú bá ti fọ́ ojú òde òní wúlò wúlò ẹ hmm. ọ̀tọ̀ ni dandan ọ̀gbọ́ ọ̀tọ̀ ni àwòdígi. Hmm tí èèyàn bá rí ayé wá ojú inú rẹ̀ ní í ṣiṣẹ́. ojú inú ẹ̀ ló ń ṣiṣẹ́. ẹ so èèyàn lè dàgbà lọ́jọ́ orí kọ́mọ́ dàgbà dínú ọpọlọ òun lẹ́sẹ̀ rí ọmọ fifty tí ọmọ wùwà ọmọ five. ọmọ ọdún márùn-ún. ọmọ àádọ́ta ọdún ọmọ wùwà ọmọ ọdún márùn-ún so ọ dàgbà lọ́jọ́ orí kò dàgbà dínú ọpọlọ nìyẹn hmm. kò sí ibi tí èsè ò sí ìwà ọmọlúàbí ńgbà wọn bá bí èèyàn tó tún túnra ẹ̀ bí òun ló tó dọmọlúàbí òun ní ọ̀wá rìn yóò yan fanda yóò wá dààmú yan gàn yóò di ẹni ìlú ń fẹ́ ẹni ayé ń pèlé èèyàn hmm, ẹni ayé ń wá kiri a kì í sángbó ọjọ́ kan káyé alábàáhùn hmm. ètò òun ni àlùbọ́sà fi wọ́sọ. So létò náà yan gan tó mọ́ so ilé téèyàn bá bẹ̀rẹ̀ ńjọ́ kan tó parí ẹ̀ ńjọ́ kan bojì ni àìkọ́lé ńjọ́ kan ká parí ẹ̀ so bó ti rí nù. ẹ ṣeun ẹ̀yin ará wa mo sọ fún yín pé ẹ̀kọ́ la wá kọ́ lónìí ẹ jẹ́ mú gègé àti tákàdá yín àwọn òwe tó ń jábọ́lẹ̀ yìí ká ẹ máa kọ́lẹ̀ èmi ti ń ṣe tèmi lágbèrúgbèsọ o torí àwọn òwe kan wà tí mi ti ẹ̀ gbọ́ rí tí mò ń gbọ́ lẹ́nu ọmọlúàbí wa tòní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo sọ fáwọn èèyàn wa wípé ọ̀nà ẹ̀sìn òun ni ọmọlúàbí wa tòní bá dé bàbá wa hmm. ẹ sọ pé ewì lẹ kọ́kọ́ ń ké kọ́lọ́run tó wá sọ pé ọ̀nà tẹ́ rìn rèé hmm. báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe rí nígbà tẹ́ <sighs> bẹ̀rẹ̀. ẹ jẹ́ kí n kọ́kọ́ mú báyìí iṣẹ́ ewì gan-an kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ mm-hmm. iṣẹ́ aṣẹ́gita. mo rò pé kan fi powé ni. rárá o ah ògbóǹtarìgì aṣẹ́gi tó jẹ́ síàmáànù gbogbo agbègbè yìí lórí àwọn tí ń ṣẹ́gi ìta ni mí. ẹ jẹ́ ká pé kó yé wa. now lílọ tí mo sì lọ sóko ogi ìbànújẹ́ ló gbé mi dóko ogi kì í ṣe nǹkan tó wù mí hmm. owó oúnjẹ àárọ̀ òun ló dẹ̀tì tó gbé mi dóko ogi inú oko ogi yìí eh, mo tún igi àkọ́kọ́ tí mo ṣẹ́ ẹni tọ́ra gan ò so ló ṣe yẹ pé tó o bá ṣiṣẹ́ kan tí o bá tí ì mú èrè jáde wọ́n ti sọ̀rọ̀ tínú hmm. yorùbá tó sọ̀rọ̀ pé bí ẹṣin bá dá ni àátún gùn ni tóbìnrin bá sọ pé torí pé oyún kan bàjẹ́ lára òun òun ò ní súnmọ́kọ òun mọ́ wọn kò ní í pọ́ ọmọ kankan ránṣẹ́ hmm. ẹ gbọ́ mi báyìí àwa lè torí pé omi dànù ńgbà àgbè ò tí ì fọ́ padà ó dùn ọ lọ ọpọn mi hmm. sóye yín báyìí yorùbá ní bí ọ̀tún bá ṣẹ́ àṣírí òsì momi. Hmm. now ah, nígbó aṣẹ́gìtà yìí ni mo ti ń ṣe lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ láti gbó aṣẹ́gìtà torí tọ̀ tó gùn ni hmm. ah, mo di ẹni tó ń jáàkì gàárì gàárì àwọn kan ní tẹ gàárì àwọn kan ní jáàkì gàárì e, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni nígbà yẹn èló là ń jáàkì gàárì báàgì kan hmm. torí bàbá tí ó ní ẹ̀rọ gàárì yẹn jẹ́ ẹni tó máa ń rí ṣe gbogbo agbègbè ọwọ́ àgbà èmi kì í máa jákè ẹ̀ ṣe hàn pé ìyẹn tó ràn lọ́rùn ju kì í máa wọgbó kiri lọ nígbà tó tún yá ẹnìkan tó rí ẹ̀bùn mi pé ọmọ ní kéwì tí ò rí náà tí ò kọ́ lẹ̀ yìí ọwọ́ introduce mi sí àgbà òǹpèdè kan tó ní ètò tí ayé ń gbọ́ngbà yẹn pé ìgalà wà ní ó máa ń ṣe ń rosy program hmm. òun ló wá fi ẹ̀bùn mi hàn ẹ̀bùn yẹn náà tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹnìkan wá ń kiri ráìsì lọ lọ́jọ́ kan so mo bá pè mo bá ra ráìsì lọ́wọ́ ẹ̀ so àṣì ẹni yẹn ń la nǹkan kan kọjá ọlọ́run wá ní kí n sọ fún un mo kàn fi ṣàwàdà torí mo jẹ́ èèyàn tó máa ń ṣàwàdà. mi náà ti rí ngbà àti débi. ẹ èmi èé ṣe ṣe rí tí afọ́jú bá tó jẹ́ kanjú ko èdí ti dì í. Hmm, hmm, tó gbé ṣòro yẹn rù. a ah, ogun ó borí ẹ̀ ó gbé ṣòro jù sẹ́gbẹ́ kan ìwọ ni ó gorí ìṣòro má jẹ́ sórí ó gorí ẹ hmm. kò sí nǹkan kan tó ṣèèyàn láyé tí ò sẹ́nìkan rí. àárín la wà. kò sí ohun téèyàn là kọjá tí ẹnìkan kan ò tí go through ẹ ah. kò lè torí ẹ bẹ̀rẹ̀ kò sì lè parí lórí ẹ. òun náà mo ṣe ní àárín ni. now mo bá jíṣẹ́ fún ẹni tá à ń wí hmm. gbogbo bó ṣe rìnrìn àjò ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni yẹn rò pé bóyá torí pé mi ò fẹ́ sanwó ráìsì tó ń tà fún mi ni mo ṣe. Ah. ẹ ṣe mú gbogbo ìtàn balẹ̀. mo wá fún un lówó ẹ̀ ah. ó ní ha mo wá torí bèjì ni hmm. Kẹ́hìndé lòun no Táyé lòun mo ní Kẹ́hìndé rẹ náà ń go through kankan báyìí báyìí báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ ọ̀lànà hmm. ṣé ẹ mọ̀ pé ibi tó sọ ráìsì kalẹ̀ sí ló ti ta gbogbo ráìsì rẹ̀ tán hmm. níwájú ilé wa ń jòkòdó ń jọ́ náà lọ́hùn. no ilé mo wà mo ti wá kú òǹbi gàrí ńgbà yẹn oko sàánú ni mo ti jákì gàrí hmm. ìjókòdó nílùú ìbàdàn òun ni mo ti jíṣẹ́ fún arábìnrin tí mo ti ra ráìsì oúnjẹ àárọ̀ lọ́wọ́ ẹ̀ hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ kan ṣoṣo ẹni yìí pé ogunlọ́gbọ̀ èèyàn wá ọlọ́run sì bá wọn sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan eré ni àwàdà ni so bó ṣe jẹ́ pé àti ẹ̀ ti mọ́ aráyè lọ ẹ̀ prógámù lọ́jọ́jọ́ sunday ó ti wá dìṣòro tó lọ́dọ̀ Gbóyèga làwọn torí pé àwọn èèyàn ti wá ń wá tí wọ́n bá dẹ̀ ti dé èmi ò ní mọ tí wọ́n bá bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí wọ́n bá ti dé tí mo gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ni sọ báyìí báyìí ní í ṣe ọ̀nà àbáyọ lélẹ̀ bí eré bí eré bí àwàdà bí àwàdà bí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí di òun nìyẹn ẹ bàbá wa hmm? ibi tí ẹ ti ra ìrẹsì tẹ ẹ ti sọ ìran fún onírẹsì àwọn èèyàn wa ń wá bẹ ṣé à ń pẹ́ láyé òde òní bí wọ́n bá ní ilé ìjọsìn ààrẹ tí yóò kọ́kọ́ sá ni signboard. ok ṣé ẹ gbé signboard síbẹ̀ yẹn ni. ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí hmm. to the best of my knowledge signboard ẹyọ kan ṣoṣo tí mo mọ̀ tán tí ìṣerí nínú ìpè yìí hmm. òun lẹyọ kan ṣoṣo tó wà ní junction ibi tẹ́ ẹ ti yà yìí hmm. kàndẹ̀ tó ṣe ẹyọ kan yẹn gan ẹ̀gà tá a sún náà fẹ́ẹ̀ pọ́n yẹ. èmi ò gbà so ó ju ọdún méjìlá lọ tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú signboard àtẹnudẹ́nu hmm. ẹni tọ́lọ́ ń bá ṣe nǹkan láyè ó sọ fẹ́ lòmíì hmm. ẹni tí ọ̀jáde ò lè mọ̀ pé rò ń rìn hmm. nígbà tí wọ́n kéde olùgbàlà lẹ́yìn tí Jòhánù tẹ Jésù bọmi tán bíbélì wípé ohùn kan jáde láti ọ̀run wá signboard kọ́ lohùn yẹn ṣùgbọ́n ohùn yẹn hàn ju signboard lọ pé èyí ni àyànfẹ́ ọmọ mi. Mm ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀ so tí àánú bá dìde fún èèyàn ipa hmm. publicity ò ká kò ká bó ti rí nù. ẹ ṣeun ọ̀rọ̀ yín pẹ̀lú obìnrin onírẹsì yẹn ó dàbí ọ̀rọ̀ jésù pẹ̀lú obìnrin tó wá pọn mi. ẹgẹ tiẹ ẹgẹ tiẹ tí jésù ní fún mi lómi mu tó ní áá ìwọ àti ẹ̀yà tèmi a kì í lájọṣepọ̀ kankan nǹkan kan ò pa ẹ̀yà wa pọ̀ jésù dẹ̀ ní a o ti níyì ọkọ báyìí ìtò wà lọ́dọ̀ èyí ganan kì í ṣọkọ ẹ̀ obìnrin yẹn sì sáré lọ núùlù ó lọ pe gbogbo èèyàn. ọba kéde lọ bóní rẹ sì ṣe bó ṣe ṣe kéde ìyìn rere Dr. Moses Muideen Kasali nìyẹn ti ṣe Ọlọ́run tó níṣẹ́ ẹ̀ ó wá gbàṣẹ́ yẹn ṣe. bẹ́ẹ̀ni. Hmm. ẹ ṣeun. Muideen Kasali Muideen Kasali Muideen Kasali àwọn èèyàn ń wá bá yín ní ìjókòdó àwọn èèyàn ń wá gbàdúrà àwọn èèyàn wá ṣe kò sí sí signboard. rárá tọ. ibi wo ibo lẹ ti bẹ̀rẹ̀ tó fi di pé àwa bára wa lórí òkè aláṣeyọrí tá a wà. now ṣe rí nínú pé àwọn èèyàn ń wá inú ilé yẹn ń gbà yẹn hmm. yàrá kan ni mò ń lò hmm. wọ́n wá mú ẹnìkan wá látẹ̀kọ́ ó ń lé kọ́ńtíráàtì kan ọlọ́run wá ní kó rí contract yẹn gbà ló bá ní dandan o mo gbọ́dọ̀ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ah. pé tírúpè ìbádẹ́kọ̀ ah. yọ láyé já mo lọ́lọ́run ìran mi lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n torí pé ẹni yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá ni hmm. ó ti introduce mi sóríṣiríṣi àwọn èèyàn ẹ̀ fí ọ̀bẹ̀ wá tún tẹ̀lé wá pé ah, ṣébi tí màá yìí ń gbére ẹni tá à ń tá a lè ríbi jókòó. tá a lè ríbi ẹ̀gẹ́ tiẹ̀. Ah, yàrá kan. so yàrá kan yẹn hmm. òun náà ni sitting room òun náà ni dining room hmm. òun náà ni master bedroom. master bedroom kò sí nǹkan kan gbà yẹn hmm. wọ́n bá wọ́n bá ń gbọ́ ọlọ́run gbàdúrà ẹni ọba kó owó kalẹ̀ kí ẹni tó mú wa mọ́ra ọba mi gba ilé ṣùgbọ́n eléyìí ò nílò owó jèmi lọ bẹ́ẹ̀ ni sà ọba fowó ṣe nǹkan míì. Ah, ah. kò wulẹ̀ gbalé kò gbalé o. ṣé ìbàdàn náà ní kán gbalé sí àbí lẹ́kọ̀ọ́. èkó ni wọ́n ní kó gbalé ah. sí ọwọ́ èkó lòun dẹ̀ ń gbé. èkó fọ ṣòó eh. wọ́n bá ṣòó yín lẹ́kọ̀ọ́. wọ́n bá ṣòó mi wọ́n fèkó hàn mí. <laughs> so ńgbà tí ẹni yẹn retí títí títí ò bọ̀? Hmm. ṣé ẹ rí ẹnìkan fẹ́ ṣe mí lórí olóhùn òṣèmọ́ ṣe mọ́ ọlọ́run ni ọ̀ràn sí ọ olóhùn hmm. retí ọlọ́run bá rán sí ìyàn kì í sùn kì í rẹ̀ ṣé àwọn pé the same person ló tún lọ wọ́ owó pé àní ẹni yóò dé èkó sẹ́ ọwọ́ àlọ kọ̀ wá wulẹ̀ ráyàn mọ́ ọwọ́ àlọ gba three bedroom èmi lẹ́ni àkọ́kọ́ tenant àkọ́kọ́ nu ilé yẹn ó gba three bedroom flat ó gba ó kó àga síbẹ̀ ó furnished well furnished kúkà ni o freezer ni o fíríjì ni o gbogbo ohun tó lè máyédẹrùn television fídíò ló ń rè nígbà yẹn ó gbé síbẹ̀ hmm. nígbà tí mo máa kúrò nínú ilé níjokòdó bí mo ṣe ra wọ aṣọ iye ọ̀kan tí mo wọ̀ sọ́rùn òun ni mo wọ̀ tí mo fi lọ sílùú Èkó gbogbo àwọn aṣọ tó kù bàtà mo kò tọrọ ṣùgbọ́n nígbà tí mo máa dé Èkó mo dé Èkó bí ọwọ́ ìrọ̀lẹ́ di ọjọ́ kejì aṣọ ti kọjá ní mo béèrè bàtà oríṣiríṣi bọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ sí í so ayé mi pọ̀ mọ́ àwọn pàtàkì láyé orí aṣẹ́gita orí aṣẹ́gita ó wá dorí àpésìn bẹ́ẹ̀ ni bó ti rí nu. so uh, ìtàn iṣẹ́ ìránṣẹ́ fellowship la máa ń ṣe tẹ́lẹ̀ àmọ́ mm-hmm, nǹkan gbàdúrà fáwọn èèyàn every Thursday a gbàdúrà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹnìkan tó lọ ń ṣàánú fún inú họ́ọ̀lù la kọ́kọ́ ń lò tẹ́lẹ̀ òun ló fún wa ní ilẹ̀ ní half mercy lẹ́kọ̀ọ́ bí gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ìrànra wọn lọ́wọ́ nù ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ta tí mo lò lẹ́kọ̀ọ́ ọlọ́run ṣe mí lóore púpọ̀ mo ti ń gbé five bedroom duplex tó ní BQ téèyàn bá wọ bẹ̀ yóò yóò kàn sára sólódùmarè gbogbo ètò ó péye ń bẹ̀ ọlọ́run wá ní òun fẹ́ rán mi lọ oko ó wá jẹ́ oko bí mo ti gbé ó wá jẹ́ agbègbè bí mo gbé dàgbà ṣé kèé sogun ilé wa ní ṣẹ́jú sí mi báyìí <laughs> ló tún wá wọ́ sí mi ẹ̀rù wá bà mí hmm. bàbá Michael ojú ọlọ́wẹ́rẹ́ hmm, ẹ̀ mentor mi hmm. my spiritual father bí mo ṣe lọ sọ́dọ̀ wọn jọ yẹn nìyẹn bá kúnlẹ̀ bàbá ní iṣẹ́ kan wà tó lúwa rán tó ń sá fún mo ní bàbá ibi tí wọ́n ti ṣe mí ní jàǹbá ojú lolúwa mọ̀ ń júwe bàbá ní olúwa ti tẹ́lẹ̀ bẹ̀díẹ́ ah. wọ́n prophetess prophet asaolu wọ́n ti kún sìn àwọn náà tún jẹ́ the same iṣẹ́ ṣe rí ijọ́ tí màá dé orí ilẹ̀ yìí ẹ̀kún ni mo sùn débẹ̀ ọmọ tí ń fà mí lọ́wọ́ bá a ṣe débi police post yẹn ọlọ́run ní kí n sọ fún kó máa lọ lé tiẹ̀ kí n máa lọ tààrà sí bíbá ah. èmi nìkan mo lo ọjọ́ mẹ́sàn-án ní orí ilẹ̀ yìí. lórí ilẹ̀ yìí nínú igbó ni o. bẹ́ẹ̀ ni sà. jíjẹ mímu ńkọ́. àwọn ogun ọ̀run wọn ò jẹ́ kí gbogbo ohun tó wù mí jẹ ni mo dẹ̀ ń rí o. ṣé ẹ rí ohun téèyàn ò bá mọ̀ kọ́mọ sọ pé kò sí hmm. nǹkan bẹ lọ́wọ́ ọlọ́run ah, ah. àwọn áńgẹ́ẹ̀lì sọ̀kalẹ̀ hmm. lójú korojú ńgbà tí ò séèyàn wọ́n ṣe ìránṣẹ́ fún mi bí ẹni tí ò ní ojú méjèèjì now ọwọ́ agbára ńlá ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ẹ̀ẹ́ bí eré bí eré bí àwàdà ọlọ́run bẹ̀rẹ̀ ṣẹ́ tiẹ̀ òun la ṣe wá gbé ìpàdé olóṣooṣù tọ́sídẹ̀ẹ́ àkọ́kọ́ lóṣooṣù àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn elékìísà tó ti da lásọ wọn ló ń kà àgàn tó dọlọ́mọ wọn ṣe é kà oníròbìnújẹ́ tó da láyọ̀ ṣe rí oore ọ̀fẹ́ kan wà tí ọlọ́run fún mi èmi ò ń ṣe pé olówó nìkan hmm. ló gbọ́dọ̀ bá ṣe hmm, ṣùgbọ́n mo ní májẹ̀mú kan tí èèyàn bá ń wọ ìkísà hmm. tó bá pàdé mi kó tó lo oṣù mẹ́ta ó lè máa wọ aṣọ tuntun so yẹyin báyìí àánú tí ọlọ́run fi kó mi yọ tí mo fi bọ́ ẹ̀wù òṣì sílẹ̀ ọmọ ń fún mi ní ìdánilójú àti ìfọwọ́sọ̀yà wípé ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé ọlọ́run ojú ò lè tì í bó ti wù kó rí bá mi ṣe ẹ programu yìí twenty two times kó o jí ọ fọn kábí iná wẹ́dà aláàánú tọ́lọ́run rán sí ọ hmm. olóore tí wọ́n ní kó gbé ayé rẹ dìde hmm. lórúkọ Jésù yóò dìde sáyànmọ́ ẹ ẹ wá wo bí òkìkí aláṣeyọrí dé hmm. nílẹ̀ tòní tó máa kó síbikíbi láyé téèyàn bá ti ń bọ̀ tó bá ilé dé mọ́níyà kọ́kàn sọ pé orí òkè aláṣeyọrí lòun lọ kó lè ṣìnà hmm. béèyàn dé tó géètì ìbàdàn bó bá béèrè wòlíì kàsálí wọn ò mú dá wọn ò júwe aláṣeyọrí fún un so ẹni tí wọn máa gbé pamọ́ bálejò bá ń bọ̀ ọwọ́ adi ọmọ tí ayé padà ń fọwọ́ sọ̀yà pé èèyàn wa ni hmm. so èèyàn gbọ́dọ̀ rórẹ́ pin kò sí ní téèyàn ń là kọjá hmm. èèyàn tí ọlọ́run ò lè fún ní ọ̀nà àbáyọ lórí ẹ̀ má rora ẹ̀ pin ẹ̀dá lè ro ẹ̀ pin ìwọ ni ọmọ rora ẹ̀ pin ti rí nù. bàbá wa hmm? ìbéèrè tí mo fẹ́ béèrè yìí. ẹbí mi. mi ò ní lára béèrè mi tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí mo débí ó yẹ kí n béèrè ìbéèrè. ọ̀ya. lẹ́nu iṣẹ́ tá a wà yìí tá a bá fẹ́ rí wa èèyàn tó wà nírú ipò yín. ok. ká tiẹ̀ mọ́ lọ ní tàwọn olóṣèlú ká mọ́ lọ ní tàwọn oníjọba àwọn tó wà nínú iṣẹ́ ìránṣẹ́ bíi tiyín àmọ́ kan lè yáwọ́ ní ọgbà ká sì rí wọn bá sọ̀rọ̀ níjọ́ náà bá a ṣe rí yín báyìí yàtọ̀ sí pé a pè yín ẹ sọ pé jọba ẹ̀ ní ká wá a sì dé àbá yín ṣé orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣe dìde òun ló jẹ́ kí ẹ kó gbogbo èèyàn mọ́ra. ẹ jẹ́ kí n kọ́kọ́ fi eléyìí dá wa lójú pé tí sẹ́nítọ̀ bá jókòó hmm. tí ìyá aláta ṣáájú sẹ́nítọ̀ dé ẹ lọ béèrè lọ́wọ́ anybody tó bá mọ̀ mí dáadáa yín dá ìyá aláta lóhùn ṣáájú sẹ́nítọ̀ oníkálùkù ló ní bó ṣe gba ìpè ṣé àwọn pé àwọn tán bí nílé golden spoon àbí kílẹ̀ ń pè é tí wọ́n fi síbi èmi mo mọ ìyà mo ti jìyà rí ṣémi tí ó jẹ́ pé wọ́n fẹ́ kán mọ́ gbé mi pamọ́ tí mo bá dẹni táyé ń béèrè akọ akọ kí ló tọ́ sí mi akọ kí ló tọ́ sí mi then bíbélì ní bẹ́nìkan bá rò pé òun mọ nǹkan ó ní kò tí ì mọ̀ bó ti yẹ kó mọ̀ Jésù bó ti jẹ́ ọlọ́lá tí a fi ṣe olúwa ohun gbogbo kò ká sí ìwọ́ra láti bá ọlọ́run dọ́gba síbẹ̀ ó bọ́ aṣọ ògo yẹn ó bọ́ apá kan ó mú ẹ̀wù ránṣẹ́ wọ̀ ẹ̀gbọ́n tó wá sọ fún un ó ní nítorí náà ní Fílípì orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án sí kọkànlá olúwa pẹ̀lú sì ti gbéga gidigidi ó forúkọ kan fún tó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù Kristi kí gbogbo eékún kó máa wólẹ̀ kí ló fà á tí gbogbo eékún ó ṣe wólẹ̀ fún Jésù ìrẹ̀lẹ̀ ni bíbélì ní bá a bá gbé Kristi sókè yóò fa ọ̀pọ̀ sọ́dọ̀ ara rẹ̀ ó ní bólúwa tilẹ̀ ga ó àwọn onírẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn agbéraga lọ́mọ ní òkèrèrè olúwa kọjú ìjà sí àwọn agbéraga ó forí ọ̀fẹ́ fáwọn òǹrẹ̀lẹ̀ bó ti rí nù. bàbá wa ó hmm? lè tí mo tún fẹ́ béèrè irú orí òkè tá a wà yìí ó hmm. tẹ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ mo ń sọ fún wọn gbà tá à ń bọ̀ mo ní bàbá tó wakọ̀ ẹ má sáré o àwọn security ó dá wa dúró lọ́nà o àmọ̀ rẹ ni dá wa dúró lọ́nà ṣé kò sí àwọn aláàbò tó ń yí yín káàkiri. ní mélòó ni ọ̀kánjúwà ó wàá mu nínú òkun ẹ eh? eh? atọ́kùn ṣe ọ wá lè torí pójú ọ̀rọ̀ kó o ní kó kàn ọ́ ya wọ̀lú hmm. bí wọn bá dá yín dúró ìpọ̀lọpọ̀ òjì ẹ kọjá wọ́n tún ní ẹ máa lọ jẹ́jẹ́ yín ẹ tún ní eh, ẹni ó ṣe rí àṣẹ ẹni kó sàó pa ẹni tí ò ṣe nǹkan kan kọ ṣé. <laughs> ẹ jù sí mi padà nìyẹn o torí pé nínú ìrírí ni mo fi ń sọ aláàlè yan fa ń dáwọ́ bò mí yan wá báyìí. ṣé ẹ ti kọ́kọ́ mọ̀ pé ẹgbẹ́ police post lẹ́gbàdé bíbà. bẹ́ẹ̀ni. ẹ sì rọlọ́pàá ń bẹ̀. àrí wọn a mọ̀ pé ilé iṣẹ́ wọn nìyẹn. now ṣe rí láti mọ́níyì àti tídé ibi tá a wà yìí hmm. yàtọ̀ sí pé oore ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún mi bíi wòlíì by the special grace of God uh, patron PCRC ni mí ah. ní area command yìí police ambassador ni mí ọ̀rẹ́ ọlọ́pàá ọ̀rẹ́ sọ́jà ọ̀rẹ́ gbogbo òṣìṣẹ́ aláàbò tí gbogbo ayé sì mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wo tọ́ ẹ pé ẹ tètè dé oríṣiríṣi èèyàn ló ti wọ bílẹ̀nì àwọn tó lóókọ tó lóókì kálukú ọgbàdúà ẹ̀ àwọn ọkọ̀ tí máa ń pàráàrò lọ́sàn-án àti lóru àtàmọ̀tẹ́kùn o àtọlọ́pàá o twenty four hours ẹ rí i pé àtìgbà ẹ ti dé bí iná ọ̀sẹ̀jú kò dẹ̀ ń ṣe náà èyí tí ìjọba pèsè ah, ṣé bẹ́ẹ̀ ń gbóhùn jẹnẹrétọ̀. mo tún rí táwọn èèyàn yí ẹ̀rọ tómi tún yọ. wọ́n gbọ́dọ̀ yọ ẹni tí ọlọ́run bá ti gbàlà kó dìde fún ìgbàlà ẹlòmíì jẹnẹrétọ̀ tó wà ń bì òun ló ń ṣàfù ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹ wá dẹ̀ wo jẹnẹrétọ̀ yẹn ẹ rí i pé kì ṣe ọkàn kì í ṣe méjì kódà kì í ṣe mẹ́ta. bẹ́ẹ̀ni tí ẹ rí mo lanu ni mo ní. Ah. so twenty four hours nínà fi ń tàn ètò ààbò nípa tara tẹ̀mí digbí ló dúró ṣẹ̀dá àwọn pé gbogbo February gan mi ò kì í jáde hmm. kúrò ní orí òkè ìyẹn ló fi fà á tó jẹ́ pé báwọn kan ti ń lọ làwọn kan ń dé kò sí ọ̀fọ́n ò lè fìrùnà gbá hmm. dẹ́ni ti pé ká wá gbéra ẹni pamọ́ kì í ṣe ìwà àgbà so tí èèyàn bá ti dókè àgbà tó yọjú lójú fèrèsé tí wọ́n ní bàbá ò sí nílé tó ń fi kámẹ́rà àwòrán àwọn tí wọ́n rán sí ìwà ọmọlúàbí kọ́hún ìwà tó kù díẹ̀ káàtó ni. àwọn kan ní oko ọ̀rọ̀ yẹn hmm, bá o. bó ti jẹnu èmi ò tiẹ̀ wá mọ̀ pé oko ni. <laughs> oko ni o ẹ jù gbìngàn ló àwọn kan kámẹ́rà náà fi ń wo àwọn tí wọ́n rán wọn sí mhm. ṣùgbọ́n ẹ̀yin ò gbéra yín pamọ́ bó tilẹ̀ jẹ́ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé lè fẹ́ ẹ pakádàrádà wọn lè fawọ́ aago sẹ́yìn ọwọ́ aago mhm. yẹn pàpà dún gbọ̀n gbọ̀n lórí ayé yín mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé yín torí bí wọ́n ṣe sọ fún wa pa máa bá yín òun náà là bá yín wọ́n ní ẹ múra dání o bàbá ń sọ̀rọ̀ o bàbá ń sọ̀rọ̀ gan o mo ní wọn bẹ́ẹ̀ mi náà lé ṣùgbọ́n dàbí pé mo ti ń sá lọ báyìí nísìn ọ̀rọ̀ ah. yín ju tèmi gan. níbo la wà tí ìbàdé àti ẹ̀ ah, tí ibi abá. gẹ́gẹ́ bí orúkọ ètò wa láti iléeṣẹ́ mọ́hùnmáwòrán torí ayélujára yorùbá broadcasting network hmm. ọmọ yorùbá ni wá o kíran yorùbá sì tó pé èèyàn kan ní ọmọlúàbí kí n náà máa rí lára ẹ̀ náà n tá a rí lára yín ara yín n tá a rí lára ti yín ọ̀yá <laughs> ẹ nǹkan àkọ́kọ́ tá a kọ́ rí ní ara ọmọlúàbí ó ní ìwà pẹ̀lẹ́ hmm. ìrẹ̀lẹ̀ sùúrù ọ̀wọ̀ fún àgbà hmm. àti níná ní ẹ̀bùn mímọyì ẹ̀bùn hmm. ìyẹn nìkan kọ́ A wà á rí àmì ìtẹríba téèyàn bá sì wò yín èyàn ó ti rí pẹ́yìn ò lè jẹ kúùkù lọ́wọ́ ọkọ yín torí ìwà yín tá a rí níta ó ti fi hàn pé ẹ ṣàpọ́nlé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọn ò tiẹ̀ dé wọn kọ́ tàbí tẹ̀yìn ti dé láyé ẹnu ọkọ ọ̀ka wọn níbo ni wọ́n bọ́ aṣọ ọmọlúwàbí wọn sí hmm. aṣọ kọ́kọ́ wí ogún káwọn náà wí ọgbọ̀n nílẹ̀ Yorùbá ìyàwó aláàdọ́ta là ń pè wọ́n ìyàwó aláàdọ́ta nu anibọ́kọ ẹ̀ bá ti ń wí ogún lòun náà ó máa wí ọgbọ̀n eh, n tó ń pè ní ọmọlúàbí ó ní sísa gbogbo ipá láti jẹ́ kí gbogbo agbègbè rẹ kó wà lálàáfíà hmm. mímọ́ fi wàdùwàdù já idà lórí kọ́ ìtọ́wọ́ rẹ ò tó kọ́ ọ mọ́ fi gọ̀gọ̀ fà á ohun tó bá lọ́wọ́ àwọn òbí rẹ kọ́ ọ mọ́ ṣe kọ́ ọ mọ iyì àṣà hmm. kọ́ ọ mọ ìgbà tó yẹ kó o sọ̀rọ̀ àti ìgbà tó yẹ kó o dákẹ́ ọmọlúwàbí nù. ẹ ṣeun ṣe rí ibi tẹ́ ẹ bá dé yẹn kéèyàn mọ iyì àṣà. bẹ́ẹ̀ni. tó bá pèèyàn ní ìran yorùbá mo rò pé ìran yorùbá àwa la ní àṣà. bẹ́ẹ̀ni. àwa la ní èdè àwa la ní ìtẹríba gbogbo ẹ̀ lọ́lọ́run kó fún yín ìmúra yorùbá ó gbọ́dọ̀ tayọ pé a wà ní hòhò àbí lájì hòhò èyí tí ó gbayé kan báyìí gẹ́gẹ́ bí ẹni àmì òróró ọlọ́run ọ̀rọ̀ àmọ̀ràn lè bá wa sọ fún àwọn ìran wa tó jẹ́ pé wọ́n ti gbé àṣà aláṣà ìhòhò ni wọ́n wà bí ẹ̀kọ́ ìhòhò ni wọ́n rìn ṣe rí ẹni tí ọba ti lójú tì kọ́ mọ́ lójú ó sàn fún hmm. ọgbọ́n tí Yorùbá wí ni ó ní èèyàn tó wẹ̀wù tó kọjú rẹ̀ sẹ́yìn bọ́ bá ti lè rí arínú ṣé bọ́ wà lọ́rùn ẹ̀ ẹ gbọ́ tí aṣọ ìhòòhò tí ọba ti kúrò lọ́rùn ọmọ Yorùbá. ìfipábániláṣepọ̀ ogun rẹ̀ ò lè ṣeéṣẹ́ tógun rẹ̀ ọba dẹ̀ ti ṣeéṣẹ́ ọmọ ọ̀daràn ò ní yé pọ̀ sí torí Yorùbá ti sọ pé bá a bá ṣe rìn ńlá kó ni <coughs> ẹ̀wọ́n bínú wọ́n ní bọ́mọ bá ti rí ńlá ṣe é ṣàna ẹ̀ bóbi ọ̀bá sì ti wùwá re ọmọ ò lè ọ̀rọ̀ rẹ o. àwọn ìbíkúbí ibi ìwọ̀kuwọ̀ ló ti bẹ̀rẹ̀ nígbà tí ìbíkúbí ìwọ̀kuwọ̀ bá ti bí ìbíkúbí ìwàkiwà ni ó tẹ̀lé ọlọ́gbọ́n olóye la sì máa ń bá sọ̀rọ̀ ọpọlọ bẹ́ẹ̀ fòdodo bọ́ dẹ̀dẹ̀rìn létí bó ti yín mú bẹ́ẹ̀ ni ọmọ yẹ̀gẹ̀ ètè. ẹ tún mú sọ́nà ewì. so ah, gbogbo ọmọ tí àlùbọ́sà bí ẹ lè bá kankan hóhò òwe lọ́lọ́run fi pa ẹ gbọ́ ńgbà àlùbọ́sà tó jẹ́ èso lásán tó rí aṣọ bu ọmọ ẹ wo àgbàdo ìhòhò náà jù ú nulẹ̀ ọ ń bọ̀ ń ta ọfà sọ kí ló wá dé aṣọ míì tọkùnrin mi ọwọ́ àwọn kan á mọ́ ṣáàdì wọn aláwọn ń ṣáàgì hmm. gbogbo ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí hmm. wọ́n máa ń rìn bí ẹni ẹ̀yẹ ń bure àṣà wa kọ́ yẹn tí obìnrin bá jókòó báyìí tá a wá àwọn gbogbo bí rẹ̀ ń ta hmm. n ti ń ṣépè é fún ó ti pọ̀ ju n ti ń ṣàdúrà fún lọ kí obìnrin kọ́ wọṣọ ká rí i pé ọmọlúwàbí rẹ̀ nítorí ìyàkuyà tí wọ́n ń yà á sára wọn hmm. ẹlòmíì àyà rẹ̀ báyìí ọ̀yọ̀ dájí rẹ̀ oúnjẹ ọmọ síta nítorí n tó ti kọ sí tó fẹ́ ká yí ọba nkà. Hmm, àwọn kan ẹ̀yìn wọn wọ́n sá lọ́gbẹ́ ọlọ́run ojú ẹlòmíì ẹ̀wọ̀n yóò sì jura ẹ̀sẹ̀ wọ̀n máàrin òfin séènì ẹsẹ̀ ìwọ jura rẹ sẹ́wọ̀n ayé sọ ọba séènì lẹ́sẹ̀ mọ́ rẹ hmm. oge tọwọ́ tọrùn òtọ́ ó tún ṣe sóòní mọ́sẹ̀ wọ́n ní bàbá olúbọ̀dé ká sonídè mọ́wọ́ ká tún sonídè mọ́rùn o ikú bá dé ikú ògbé gbòógì o hmm. èèwò a gbọ́dọ̀ sọ́ra wa ó ní kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní hmm, ìsinmi ẹ jẹ́ á tètè mọ bá àwọn ọmọ kéékèèké wí aṣọ tí wọ́n wọ̀ mọ́jọ́mọ́ rí ọ̀wọ́ níbi aṣọ ọ̀wọ́ kú wọ̀ ó ní ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà á tí ń bọ́ ta àwọn fóònù ńláńlá ńláńlá hmm. ìyá ń lo tọ́ná sọ́bẹ̀ ọmọ ń lo iPhone kínní kan thirteen hmm. èé o àmọ̀ ní sunkún lórí ọmọ béèyàn ti rí nù. bàbá wa tí wọ́n jẹ́ ọmọlúàbí lórí ètò wa lónìí àwọn ni senior prophet Dr. Moses Muideen Kasali ògo agbọ́jésù one ti orí òkè aláṣeyọrí ní ọ̀jẹ̀dèjì tù ní mọ́níyà ńbàdàn wọ́n sì wà pẹ̀lú wa ẹ ti ń gbọ́ wìrìwìrì lẹ́nu wọn bàbá wa bíi tí mo fẹ́ lọ ní ìsìn lẹ́nu bíi ìlàjì ọdún tó kọjá sí àsìkò tá a wà yìí ogun agbénipa ṣòwò ayọ̀ ẹ̀yà ara ṣòwò adánilọ́nà lọ́ọ́ pani ó wá pọ̀ kiri láàrin ọ̀dọ́ kí ló farú eléyìí àti kí lọ́nà àbáyọ. ọmọlúàbí lọ gbọgbẹ́. ọmọlúàbí gbọgbẹ́. ọmọlúàbí gbọgbẹ́ ni. Hmm. ohun tó bá mú afọ́jú tó fi wọgbó ògì lọ sẹ́gìtà ṣebí kò fẹ́ ṣagbe ni. Hmm. kó tó di pé wàá gbé nípa gbogbo n tó kọ́kọ́ gbogbo la àmójútó. kí nìyẹn o. ẹ ṣeun nígbà tí ẹni tí ò fọ́ lójú ń ṣe báárà torí pọ́ fẹ́ jẹun hmm. ẹni tí ò fọ́ lójú ó ń ṣe báárà ó dẹ̀ rìpó apá ó rìpó ẹsẹ̀ gbogbo ẹnu ni mo lè fi sọ nínú afọ́jú mi ọ̀gbá bára rí láyé no ó máa ń jẹ́ dídùn inú mi láti fún èèyàn ju kí n tọrọ lọ torí bíbélì sọ fún mi pé àti fífúnni ó ní ìbùkún ju àti gbà lọ afọ́jú ni mí ṣùgbọ́n mo kọ̀ láti ṣagbe nígbà tó ti di pé ah nǹkan ṣe ńlẹ̀ Yorùbá o hmm. nǹkan ṣe o hmm. ẹ gbò lẹ padà rí kẹ́ ẹ pọ́n mọ́ ń lọ bí ìkọ́ṣẹ́ mọ́ ẹ rí i pé ìkọ́ṣẹ́ ti dínkù kò àwọn ọmọ tí ń kọ́ṣẹ́ mẹkáníìkì ò tó nǹkan mọ́. bẹ́ẹ̀ gbé mọ́tò lọ abúlé mẹ́kò ọ̀sẹ̀ kan wọ́n á níwọ̀n rẹ ní báwọn yọ ẹ́ńjìnì àwọn ọmọ tí Ọ̀yọ́ ni wọ́n ti lọ bí ọ̀kadà owó ojúmọ́ òní ọ̀padà fìyà ọjọ́ iwájú pamọ́ o owó ojúmọ́ yóò fìyà ọjọ́ iwájú pamọ́ àwọn èèyàn kọ́ṣẹ́ télọ̀ mọ́ kò sẹ́ni tí ó fẹ́ kọ́ṣẹ́ wẹ́dà mọ́ kò sẹ́ni tó fẹ́ kọ́ mẹkáníìkì ọmọ mélòó lẹ́rí tó fẹ́ kọ́ṣẹ́ fọga ara tó ń fi òfò sí orílẹ̀ tí ìjínigbé ìgbénipa ìfiniṣètùtù ọ̀la ìgbénipamọ́ béèrè owó hmm. nígbà àwọn gọ̀kadà tí ọ̀tẹ́ wọn lọ́rùn wọ́n tún wọ́nà míì hmm. ẹ wá jẹ́ àjọ wò ó ẹ jẹ́ àjọ kíyèsí ọmọ sixteen seventeen hmm. ó gbé mọ́tò ten million wá ìyá rẹ̀ sì ń yọ̀ ah. ẹ mọ̀ pé ó díjọ́ kan lónìí tí wọ́n ó forí ìyá yẹn padà tẹ́lẹ̀ àgbo sọmọlúàbí lọmọ eighteen years tí ń gun mọ́tò eighteen million ọmọ tó yẹ kó ṣì wà níléèwé ọmọ tí ò tí ì dàgbà lọ́wọ́ ọ̀tọ́sọ́nà òun náà ti fẹ́ di baálé ara àwọn ìjàmbá tó ṣe orílẹ̀-èdè òfò tó ṣe ìdílé òun ni ìjàngbọ̀n tó wọnú ìlú wa ẹ wo fídíò kan lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè agbófinró ń bẹ wọ́n sì káwọ́ gbéra ẹnìkan bọ́ sí gbangba títì ó sì bẹ̀rẹ̀ ó sì gbé pò kalẹ̀ hmm. lọ́sàn-án gan ó sì ń ṣe gá hmm. ó sì ṣe gá tán ó sì mú búrẹ́dì ó sì fi inú gá rẹ̀ ó sì ń jẹ ẹ́ lára àwọn tájọ ń gbáyé náà nù hmm. ẹni tó wá jẹ gá rẹ̀ níta gbangba ṣé kò lè jẹ ọkàn èèyàn ní kọ̀rọ̀ ọmọlúwàbí dà ìjọba nípa tiwọn tó yẹ kàn kó agbègbè ó ní ipa tiẹ̀ tó yẹ kó sà ọmọ yín tí ò ṣàgbàfọ̀ tí ń kaṣọ wọlé ẹ olè ẹ̀yin náà ò mú hmm. ẹ wá ń pariwo fúlàní jí yín gbé fúlàní jí yín pa àwọn ọmọ tẹ́ ẹ jọ ń gbé tẹ́ ẹ jọ ń ṣe wọléwọ̀de yìí tí wọ́n ń náwó fàlà tí wọ́n ń ṣe fòlò iṣẹ́ kíni ta ló bí bàbá wọn kí ló kọ ìyá wọn. kí làṣọ wọn lé aláró. ta ní béèrè irú ẹ̀. Hmm. èèwò ìwọ tó gbọ̀daràn lé tí wọ́n ń jẹ tí wọ́n mú lè rẹ níjọ wọn ò rí ibi tí wọ́n ti ń kó mọ́ wọ́n ń bọ̀ wá fọmọ rẹ ṣe ń tó wù wọ́n. a gbọ́dọ̀ àbọ̀ ẹrẹ ni làbò òlu ojúlá lákàn fi sọrí. Mm bàbá ṣẹ́gun ìgbénipa mọ́ béèrè owó ìgbénipa ṣètùtù ọ̀la hmm. ojúṣe tèmi ti ẹni gbogbo wa la gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí kò ṣeé dáadáa jọba nìkan bó ti rí nù. ẹ ṣeun bàbá wa hmm. torí pé nínú ayé náà láyé wà hmm. ọmọ yorùbá nìyí ọ̀rọ̀ kan ń dàrán ìran yìí afẹ́ lórílẹ̀‐èdè yorùbá yorùbá nation yorùbá nation ojú wo lẹ fi wò ó baálé ilé tí ò bá mọye èèyàn tó ń bọ́ hmm. ṣó máa létò fábí ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ kò lè ní ẹlẹ́fẹ́ gba Yorùbá ní sàbí òkè hmm. ṣe ẹ ti kọ́kọ́ ṣẹ́gun inú ilé kẹ́ tó mọ lọ́ta torí Yorùbá ní ilé láti ń kó ẹ̀sọ́ ròde àwọn èyí tí ń dúra wọn lọ́rùn tí ń bẹ́ra wọn lórí èèó ọmọ Nàìjíríà làwọn àbọ̀mọ Yorùbá hmm. ọ̀dáhùn. ṣé Yorùbá ni wọ́n àbọ̀mọ Nàìjíríà ó rí dààmú wa ah. ó rògbọ̀n lára rẹ̀ ọ̀dáhùn sínú hmm. ok bẹ́ẹ̀ bá fẹ́ gba Yorùbá kí lètò ààbò tó péye tẹ́ ẹ ti ṣe kalẹ̀ fúnlẹ̀ Yorùbá hmm. bẹ́ẹ̀ bá gba Yorùbá nǹkan ẹ ti gbàgbé ìjà ta ní ọjà síwájú. tí yóò tún tẹ̀lé. ẹ ńgbà tí ńgbà tẹ́ ẹ kún gbogbo àwọn ládéládé yín lọ́dà burúkú. ẹ ọba àtìyìn ni ò ṣe dáa ẹ̀yin lẹ́mọ ọba tọ́jọ́ máa lè ẹ̀yin náà lẹ́mọ èyí tí ọ̀dàdé tó jórì jìnnà ẹ̀yin náà lẹ́mọ gbogbo àwọn aṣíwájú tó yẹ kẹ́ ẹ fi yan gàn gbogbo wọn lẹ fúnra yín kùn lọ́dà dúdú èèò báwo ni ò wá ṣe ní jẹ́ pé ibi ẹyẹ yín gbágbé ti fò iná ni ọba sí gbogbo ẹ̀yin tẹ̀sí ẹ̀ gba Yorùbá Nation jó ní tẹ́ wọ́n mú aṣíwájú èrò ẹ̀yìn wọ́n fàdí tí ń bó gbogbo yín wà ń bó lẹ́yìn yòókù wà. ń bó akọni kan ṣoṣo ni wọ́n mú ń bó làwọn akọni tó kù lọ. híò ẹnu dídán ariwo bí ẹ̀rọ tí ń gé panla ni Yorùbá mọ̀ ń pa ètò tó gómọ́ àráyè fún un ká tẹnumọ́ ẹ̀ṣẹ̀ tẹ́nìkan ṣẹ̀ títí tí tínú bá ń bí wa á ti gbàgbé pé ẹnìkan ṣoṣo ló bí gbogbo wa. Hmm. èèwò ìran tó bá ní olùṣọ́ àgùntàn ló ṣe é fẹ̀mí tì so ngbà bá kọ́kọ́ tún létò náà hmm. tí a bá mọ ní tá à ń ṣe nígbà yẹn la tó lè mọ ní tó kàn bó ti rí nù. tó ẹ̀yin ará wa mo ti sọ fún wa wípé ọ̀rọ̀ gidi la wá gbọ́ èmi ti mú tèmi o ṣẹ́yìn náà ti mú tiyín lórúkọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí ẹ̀rọ ayélujára àti ẹ̀yin olólùfẹ́ Yorùbá Broadcasting Network mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa senior prophet dr moses muhyiddin kasali ògo agbọ́jésù one hour of mercy prayer ministry kerubim and seraphim orí òkè aláṣeyọrí ọ̀jẹ̀dèjì two mọ́níyà nìbàdàn adúpẹ́ lọ́wọ́ yín o. adúpẹ́ adúpẹ́. adúpẹ́ adúpẹ́ pé òkun. Hmm. àgbà ò ní tán lórílẹ̀. àmì àṣẹ. bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọlúàbí tẹ́ ẹ ṣe mú yangàn láàrin yorùbá ìràwọ̀ yín ò ní wọ́ọ̀kùn lójijì. àmì ẹ ṣe púpọ̀. thank you. lákòótán kí lẹ lè bá wa sọ nípa iléeṣẹ́ wa yìí yorùbá broadcasting network. ẹ̀yin ni iná tọ́tàn fẹ́ni tó wà nínú òkùnkùn tó fẹ́ bọ́ ní ìmọ́lẹ̀ ẹ ẹ gbọ́dọ̀ jẹ́ kí agara ó da yín ní ṣíṣe iṣẹ́ téèyàn bá ti ń ṣe tẹ́nìkan ò bú ń bẹ̀ kò ní lọ síwájú ẹ Yorùbá ní nítorí ọ̀tẹ̀ mo bá wọn ní ẹgbẹ̀rin ọ̀rẹ́ ọmọ ẹgbẹ̀rin eight hundred ọwọ́ á ní irinwó sì mọ yìnyín hmm. so ká ní alátakò. Eh, ìní máa jẹ́ kétò gbòòrò èmi ọmọ ìwà bọ́ọ̀bá opá táwọn olóṣèlú nàìjíríà ń ṣe àti bọ́ọ̀bá obu lẹ́sẹ̀ ká ní alátakò ní máa jóṣèlú ó dùn ẹ gbọ́ mi báyìí so ẹ ẹ mọ̀ gbìyànjú ẹ mọ̀ sa ipá yín kẹsì mọ̀ tẹ̀síwájú ẹ ẹ mọ̀ jẹ́ kí agara ó dá yín ẹ lórúkọ olúwa ọba tí mọ̀ báyàn ṣe ti fi gbẹ́rù dókè yóò jẹ́ ẹgbẹ́rù yín dórí kò ní rẹ̀ yín lójú ọ̀nà. ẹ bàbá wa hmm? mo fẹ́ bí àṣà àwọn oníṣẹ́ ìwà ìwọ̀n á ní mo tún kíw mo fẹ́ kíw yín lẹ́dẹ̀gbà tí òṣèlú bá faná ojú tó fẹjú kẹ̀kẹ́ o torí gbogbo ń tàn wò lọ́ọ̀kan ní ìsìn bẹ́ẹ̀ délé kánsẹ́lọ̀ lásán twenty twenty three ni twenty twenty three yìí náà ni ngbò bá tún tásìkò tó yẹ ká gbé yẹn bọ́ta àtúnwá báyìí o. ilé ilé rẹ ẹ àkó alákó ńlá kó lẹ́ẹ̀kan. Hmm àkó ara ẹni èèyàn á máa kó ń gbogbo ẹni tí ń pè ọ́ ò tí ì ọlọ́run gbàgbọ́ ya ọgọ́rùn-ún èèyàn ń gbé ọ olóòlè rìn. bó ṣe tí tí wọn ò ní tí ọ. gbogbo ẹ̀yin ọmọ èdìdí jákèjádò àgbáyé ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣíà ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ́ bá wa tẹ láìkì ẹ bá dá lọ́ọ̀fù bolẹ̀ fún atọ́kùn ètò yorùbá Broadcasting network lórúkọ jésù olúwa gbogbo ń tẹ́ ẹ fẹ́ ṣe láyé yóò ṣe é ṣe ẹ ò ní í ṣàṣetì ẹ ṣe tẹ̀ǹtẹ̀tì sí wa. tó ẹ̀yin ará wa ibi tá a rí dé lónìí rèé o lórí ètò wa ní ọmọlúàbí yèyélúà ìbíyẹmí àjàdí lórúkọ mi èmi náà làìní òrosùn róòlù alépòǹkóló aládìẹ lába ó tó ṣì kó mọ̀já ìnàmú olówó ní jẹ́bẹ̀ ọmọ bíbí ìlú awẹ́ ni mí o níbi tá a ti ń jòkó díẹ̀ bí ó bá tí í sílù là ń jiyàn ọjọ́ bí ó bá tí í sílẹ̀ là ń jiyàn ọjà òòdù alàgbà ẹni abálábá ni bàbá. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.